lajina dáìmà parí ọ̀rọ̀ tiwọn sí nìyẹn ìyẹn tó wà ní fatawa lajina wọn volume one page four eight six àti four eight seven wàhùlá sọ́tùmọ́ sàbákọ̀ kókó àwọn ọ̀rọ̀ tí ó síwájú rè wò ànáhù láàyè yúùsù lè àhàdìn òun pé dájúdájú kò lẹ́tọ̀ọ́ fún ẹnikẹ́ni gbáàdàlẹ̀ àbíyà lẹ́yìn àwọn ànábì ọlọ́run àyẹ̀ dáìyà rúùyàtà àlùmọ̀láyìkà láti sọ pé òun fojú gan ní àwọn màláyìkà fahum àjìsáàmù fahum àjìsáàmù nùrọ̀níyà bọ́dì ìmọ́lẹ̀ ni wọ́n lámìyẹjì alìláhù tààlà fi màkùdírù ìbáṣà rúùyàtà hùm ńlá àǹtàṣàkàlù ọlọ́run ọba òsì wá fi sínú ìkápá ọmọnìyàn láti lè fojú rí wọn àyàfi tí wọ́n bá pàwọ̀dà àyàfi tí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá pàwọ̀dà àfihàn ilẹ̀ báyẹn bákan náà wàlẹ́ àyẹ̀jú ìzùlẹ̀ àhàdìm à ń yẹ dáìyà rúùyàtà nàbí sallallahu alayhi wa sallam yàkọ̀dọ̀ kò sì lẹ́tọ̀ fún ẹnikẹ́ni láti sọ pé òun tún fojú rinjú pẹ̀lú ànábìwá Muhammad lójú ayé wàlàhàlà àbí al-awham wal-khiyalat kánàtì min ba'di man laysa indahu ilmu shar'i wala aqli nadij. àfààní ọwọ́ apọ́síbù ọ̀rọ̀ ọ̀rùn kó dá sí pé àwọn àwòhámù yìí àwọn ìrújú yìí wal khiyalat àwọn ìròrí ìròrí òféèfé ìròrí irọ́ khiyalat àwọn illusions àwọn wrong imaginations wọ̀nyí ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ kó já sí pé ó ń ti ọ̀dọ̀ àwọn tí ò ní ìmọ̀ ṣẹ̀ríà tí ò sì ní ọpọlọ tó jiná wá torí ẹ bá nímọ̀ ṣẹ̀ríà Islam kò ní máa sọ wóróworó bá lẹ́nu ẹni tí làkàrẹ̀ ẹ̀ bá jiná kò ní máa sọ wóróworó bá lẹ́nu faraha yàtàkàyàn irú ẹni bẹ́ẹ̀ ni máa ní káàkiri kọ́mọ kọ́mọ. kọ́ máa yàwòrán nǹkan sínú ọpọlọ wọ̀yẹ̀tàsáwàrù wùdúdà máa lá hakí kọta láhùn kọ́ yàwòrán nǹkan tí a lè rí òdodo ẹ̀gbá mú kọ́wọ́ kẹhàn ọ̀hún kó lóun rí nǹkan tí ó sì rí nǹkan kan tí ó rí nǹkan kan inú àwọn tó dá sí pé kò sí làákàyè fún wọn bó ti wulẹ̀ ọ́ ma àmọ́ tí àwọn èèyàn wọ́n ń gba ẹ̀tàn pẹ̀lú ìsọkúsọ tí wọ́n ń wí ìfi àwòrán àwọn tí ń sọ páwọn rí ànábì lójú ayé ìfàwòrán wọn hàn ẹ wọ ọkùnrin ọ̀rì jẹ́ wọ́n fàmọ́ra náà òun náà wà nínú àwọn tó sọ fún òun rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. sẹ́ẹ̀rí báwọn irú àwọn tí ń sọ pé àwọn rí ànẹ́bì lójú ayé rèé o. sẹ́yìn obìnrin ní tẹlifíṣàn wọn bẹ̀ yẹn àwọn tí wọ́n ń sọ pé àwọn rí ànẹ́bì lójú ayé lẹ́yìn ikú rẹ̀ ọ̀kan nínú wọn rèé o. ẹ dàkú ẹ wu arákùnrin dáadáa tẹ̀sùbá àtòkó kọ́rùn ọlọ́run mọ ẹ̀ ó tún gbé ìlú Saworo ó gbé ìlú Saworo lọ́wọ́ òǹkà ọwọ́ rẹ̀ ó gùn ti ọwọ́ akálà lọ fìlà tó déhùn. kì í ṣẹyọ kan o ìfì mi hàn yín nìsín. ó níjọ o ẹtù o orin o àwọn tí wọ́n ń sọ páwọn rí ànẹ́bì lẹ́yìn ikú rẹ̀ náà nù o ṣe rí filatọdé mẹ́ńtọ́ mélòó báwọn bíi mẹ́rin ẹ wò dáadáa ẹ rí ẹsìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ rí i sẹ́rí báyìí ṣé kírú ẹni lóun rí ànábì muhammed sallallahu alayhi wa sallam lójú ayé lẹ́yìn ikú rẹ̀ ṣé rẹ̀ ń tọ́ gbàgbọ́ ni àbẹ́rẹ́ ní báwo ọ lọ sí àwọn ọlọ́mọge jọ ní o àwọn ọlọ́mọge ní pọ̀ jù ní jàmáà rẹ o tẹ̀lé báwo ọba jáde ńjọ kan olóòórùn náà fẹ́ jí òkú ọlọ́run náà fẹ́ jí òkú ẹjẹ́ àwọn òkú tó jí ǹgbọ́ ìfihàn yìí nìsín ẹ ẹsẹ̀ òkú tó jí nìní àyè ẹjẹ́ àwọn bó ṣe fẹ́ jí wèrè ti pọ́ńdù ìtara gan ni ìjọkàn yà mẹ́rin pé àwọn ọlọ́pàá àwọn tó yẹ kẹ́ ẹ máa ṣàkáàkiri rèé àwọn eléyìí ọ̀nà máa ẹ wò ó ti wá fẹ́ jí òkú báyìí ẹ̀ẹ́rì ẹ̀ẹ́rì ìfihàn yìí díẹ̀ díẹ̀ ìfihàn yìí ẹ̀rí òkú tó fẹ́ jínú ó ti wá òkú ti gba fìlà lórí rẹ̀ ẹ wò ẹgbẹ́ ó ti sí fìlà lẹ̀ ó ti tẹ́ òkú síwájú ó jì tí ó kò rí jí ó bí ó ṣe pọ̀ káàkiri nù ọ̀nà òkú tó fẹ́ jí lọ́tẹ́ iwájú rẹ̀ o làwọn èèyàn wá pépì tí mo pé ń wò ní ìlú ibi tó wà wọ́n fẹ́ ṣe ìpàdé ìlú ìṣe ni baálẹ̀ mọ̀ọ́mọ̀ gbé àga ńlá fún un pé eléyìí chairman ló gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ bóyá mo sì lè rí àwòrán yìí gbogbo ẹ̀ ni mo yà wọ́n mọ̀mọ́ gbé àwò wọ́n mọ̀mọ́ gbé àga fún un ni pé ìwọ ni sherman jókòó yìí ẹ wò ẹ wò. àwọn tí ń sọ fáwọn rí ànábì lẹ́yìn ikú ànábì rí o. sọ́yẹ́ kí bàbá baálẹ̀ tó ní bàbá baálẹ̀ gan bá pé sọ yẹ kó gbé àga fún irú eléyìí kó fi jókòó. wòlíì ni o wòlíì ni wọ́n ń pè o àmì wòlíì ìdàlára eléèrè ìsìn tá a bá ń sọ fún ọ ó gbé láńtà wá sípàdé o lanta ní lọ́wọ́ rẹ o ọ̀sán ni wọ́n ṣèpàdé o láńtà rẹ o. kódà irú fìlà Jonathan ló fi lékè ó dé fìlà tàjí àrùn tàfáì fìlà tàjí àwùsá ó dé ó dé bíi mẹ́ta ọwọ́ àfi háàtì di Jonathan ọwọ́ àfi lé e Nàìjíríà new president lẹ́yìn òwúrò. Ah. Ọlọ́run ṣàánú wa o. òun níjọ o wèrè tí ń gbénu ilé ni o kò gbẹ́sẹ̀ kò gbẹ́sẹ̀ títí o tọ́ba ti ń jáde báyìí kì dá jáde gbogbo ọmọ ìjọ rẹ̀ wọ́n mọ̀ sí láìlà ìlànà láìlà ìlànà o wọ́n ní àgbé ìlú Saworo ní ìlú wọn ìlú tí ò ní Saworo kì í ṣèlú gidi Saworo ní ìlú wọn èyí tí ń lù tiẹ̀ ni kò ríru yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ ògùn tó ní sagoro ni òun ò tún lu bàǹdírí o bàǹdírí ọ̀rọ̀ ilé ìmọ̀ o ẹ dákun ṣé ìsìláàmù náà là á pèlè ìbáyìí ṣé ẹ ti rí pé ọlá tí wọ́n ń jẹ́ nàìjíríà ni pé nàìjíríà fún kálukú ní ọtọ́rítì láti dánwó ìwò sátì má sọ pé o fẹ́ gbàjọba. tọ́ ọba ti lọ́ọ́ fẹ́ gbàjọba wàlúùláì gbogbo tó bá rí òpèrà rẹ̀ kàyééfì ìbẹ̀tú wá ni pé àwọn olóṣèlú lọ́dọ̀ ọkùnrin yìí o torí pé wọ́n gbà pé ó ní agbára kan ẹni tó lóun fẹ́ jí òkú tó lóun fẹ́ jí òkú definitely ẹ̀ ń fẹ́ wọlé ègbò lọ́ba gbèsè àwà káàkiri nù aláwo sàmì wa o. lórí rírí ànábì wa lẹ́yìn ikú rẹ̀ lójú ayé wàfi sọ̀híì muslim nínú sọ̀híì muslim báàbù mẹ́fàdọ́ ilé ummi ayman ẹ̀kọ́ nípa àwọn àjùlọ ọlá tí ń bẹ fún umu aiman rọdíyàlọ́wù aniha sọ̀hàbíyà ni umu aiman nínú sọ̀yìn muslim àdìsí náà ni àní anas látọ̀dọ̀ anas kọ́ọ̀lù ó sọ pé kọ́ọ̀lù abubakar rọdíyàlọ́wù anihu báàdà wàfáàtì rasulillah sallallahu alayhi wa sallam abubakar lẹ́yìn ikú òjíṣẹ́ ọlọ́run àwọn sàábà tàpá nàbí kú wọ́n gbà pàdébì kú tó àwọn ni wọ́n kírun sí lára Abubakar gangan ni mọ́mù tó kírun sí lára so wọ́n gbà pé ànábì kú so Abubakar wa ń sọ fún Umaru lẹ́yìn ikú òjíṣẹ́ Ọlọ́run ntọ́lẹ̀kì bínà ìlàwùmí Ayman jẹ́ à lọ sọ́dọ̀ ya Ayman nazuruha jẹ́ à lọ bẹ̀ẹ́ wò kàmáká náà Rasulullah sallallahu alayhi wa sallam yazuruha gẹ́gẹ́ bá níbi ìṣẹ̀lẹ̀ máa bẹ̀ẹ́ wò sẹ́yìn kó tó bá dá sí pé. ó kú kò kú ni ó kú ó sì ń bẹ láàyè ni gbólóyè ò ní wá kò ní ìdí kẹ́ńgbàṣẹ́ rẹ̀ ṣe ń bẹ̀ yẹ ànábì lọ máa bẹ àwọn obìnrin kọ̀ọ̀kan wò tí wọ́n ti dàgbà lágbà tí wọ́n ṣàrùn tí wọ́n ń tí wọ́n darúgbó ìlọ máa bẹ̀ wọ́n wò so ọ̀kan nínú wọn nìyá aimanu jẹ́ ọmọ ìntàháínà ilẹ̀ ìhà nígbà tá a dé ọ̀dọ̀ ẹ̀ báyìí bákàtì ó bú sẹ́kún fàkọ́ọ́lá làhà abubakar àti mọ́rù wá sọ fún pé máa yù bìkìkì kí ni ìpàwọ́ máa ń dà lọ́ọ̀hìn khairun li rasulihi sallallahu alayhi wa sallam ohun tó wà lọ́dọ̀ lóore jùlọ fòjíṣẹ́ rẹ̀ kí ọba lóore ju fakọ́ọ̀láti obìnrin wa sọ pé má abdi èmi ò sunkún o allah akuna alam fún wípé mi ò mọ̀ pé anna ma inda Allahi khairun li rasuli sallallahu alayhi wa sallam èmi ò sunkún fún wípé mi ò mọ̀ pé tí ń bẹ lọ́dọ̀ Allah ó lóore jùlọ fún ìjíṣẹ́ rẹ̀ yẹn ni pé kì ṣe àìnímọ̀ yẹn mo mọ̀ pé tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́rùn fànàbì ó lóore jùlọ fún bùtìrí ayé yìí lọ ó sì ti lọ sọdọ ọmọ ọba ẹ̀ lọ́rùn wọn náà àbùkì ṣùgbọ́n tí ń pa mí lẹ́kùn ni pé ànàlẹ́ wáhàyà mo ní pé dájúdájú wáàyí ọ̀rìn pátá àmìnà sàmà ó ti stop ó ti stop láti sàmà wọ́n ó tún bá ẹnìkankan sọ̀rọ̀ wòlíì ìdánwò lọ́lọ́run sọ̀rọ̀ ilẹ̀ rọ̀ òun náà lọ pé ọlọ́run bó ń sọ̀rọ̀ ogúnṣẹ́ náà ó ní gbogbo ó ní ogan lórí gbogbo àwọn àfa àwọn ẹranko sì mọ̀ fún òun lórí àwọn àfa àwọn ewúrẹ́ wọ́n mọ̀. ajíbìkẹ́ náà sọ pé ọlọ́run bó ń sọ̀rọ̀ ọlọ́run ìṣẹ̀gbà àfa ogúnṣẹ́ ọlọ́run ìṣẹ̀gbà àfa tó ẹ lọ́bẹ̀rẹ̀ wò lọ́bẹ̀rẹ̀ wò òun ìṣẹ̀gbà àwọn àfa láìsí mọ bí adórí kọ́nù kéwù kì í sì ṣẹgbẹ́ wa. fahayajatihuma alalibuka ntí ìyá ẹmọ́nù sọ yìí bó ṣe gbọn àwọn Abubakar àti mọ́wùlẹ́kùnú làwọn náà máa ń sunkún fàjà aláyàbùkẹ́yà ni máa hà làwọn méjì náà bá ń tún sunkún pẹ̀lú arábìnrin kí ni pa wọ́n lẹ́kún tọ́ba gasi bàdà ibi tún lè padà wá sílé ayé ni ṣé wọ́n sunkún ṣé bẹ́ẹ̀ ni kí wọ́n ní àmọ́ sunkún mọ́ yóò tún máa wá kódà tó bá fẹ́ bí léèrè béèrè yóò yọjú sí ọ ibi wa máa kí ọ tẹ́tẹ́lẹ̀ yóò tún wá máa kí ọ lọ. àwọn tó ní wọ́n péré o wọ́n mọ̀ pa náà ibi ti kú wọ́n sì mọ̀ pé kò ní wá sí ayé má wọ́n wá mọ̀ pé lára tó so pọ̀ mọ́ ikú rẹ̀ òun ni pé bọ́lá wọn tún bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ọmọ kò sí mọ́ inú ìjọ tí wọ́n ń lọ àáfàá tí aṣáájú yìí ìmọ̀ ń sọ kọ́ ń bò ń sọ̀rọ̀ ìwọ náà sì gbàgbọ́ ó tún jókòó tì í. ọjọ́ kò ti èṣù nínú àwọn ẹ̀rí nínú àdíìsì tó tún fi hàn pé ànábì ò wá sílé ayé ìmọ́sẹ́ wọ́n kàn ń parọ́ ọmọ ni kò jẹ búrẹ́dì àtẹ̀wá ní ẹnì kankan olórí kóòsà lọkùnrin un ẹ lọ́wọ́ àní ibùnú abbas látọ̀dọ̀ ọmọ abbas kọ́ọ̀n ó sọ pé kọ́ọ̀mà fi nánà bí sallallahu alayhi wa sallam ànábì dìde lẹ̀rú láàrin wa fàkàtùbù ó ń bá wa sọ̀rọ̀ fàkọ́ọ̀là ó sì sọ pé innakum mahshuruna ẹ̀yin ènìyàn wọ̀nyí wọ́n á kó gbogbo yín jọ hufatan láì ní sí bàtà lẹ́sẹ̀ yín wùrọ́ wùrọ́ọ̀tàn ìhòòhò lẹ́sìn wà gúrùlàn àdọ̀dọ̀ abẹ́ yín wọn ní tí ì kúrò ń bẹ̀ ọlọ́run ó àdọ̀dọ̀ ọtọkùnrin àtobìnrin yóò dá padà sábẹ́ kó wá ní ọjọ́ àjíǹde ọwọ́ ni kàmá bàdáná awàlà kọ́líkìn ọlọ́run sọ bẹ́ẹ̀ ní kàmá bàdáná òun lẹ́wà àdọ̀dọ̀ ń bẹ lábẹ́ yín lòun yín dùn á tún dá yín padà sípò bẹ́ẹ̀ àlẹ́ àyà àyà ni nígbà tó káyà ń tán ó pé wà á nà lè náà ìkì dájúdájú yuksa tí wọ́n á kọ́kọ́ wọ aṣọ fún yawmal ní Ibrahim anabi ibrahim ni. wàyí nahu dájúdájú o sàjùjá obìnrinjá lè nínú ummati wọ́n máa kó àwọn èèyàn kan wá nùjọ mi wọ́n á kó àwọn èèyàn kan wá fayún khazubihim wọ́n á gbá wọn mú zata shimal wọ́n á gbá wọn mú sí òsì ẹ̀ńbàṣì ti wà lọ́sì lọ́jọ́ àlèkìyà náà ọmọ náà ni ọlọ́mọ sì wá níjàmọ́ òsì fáakúùlù èmi ànábì wa máa sọ pé ya olúwa mi asiabi asiabi láàrin kìí ṣe asiabi lákọ̀ọ́kọ́ o ìtumọ̀ asiabi bí ni àwọn ènìyàn mi rèé ti sọ ń bẹ̀rẹ̀ pé wọ́n á kó àwọn kan wá nínú ìjọ mi so àwọn ènìyàn mi nìyí ẹ wá máa gbọ́ tí wọ́n sọ fún ànábì tó ní o tún rí ànábì lẹ́yìn ikú ànábì nímọ̀ sí tìjàníyà pẹ̀lú tó sọ pé tí ó tìjàní rí ó nímọ̀ sí ó ti túmọ̀ sí báwọn ìwọ gbìlá mahamadu tó ní ànábì ń àpúrúfù àdìsí fún ọ pé ọkọrẹtì ọrọǹdì ọkọrẹtì ọrọǹdì ó túmọ̀ sí pé ànábì nímọ̀ sí bó ṣe dá àmàdíyà sílẹ̀ náà nù àbí wàá máa gbọ́ tí wọ́n sọ fún ànábì nígbà máa fẹ́ kó ìwọ náà nígbà lè kìyàmà ìnàkàlà àtẹ́bìrí mọ́ àdáfò bá àdàkà ìnàká làtẹ́dìrí mà áhàdàfù bá àdàkà ìwà ànábì ọ̀ọ́mọ tí wọ́n dálẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ọ̀ọ́mọ nǹkan kan nípa tí wọ́n dálẹ̀ lẹ́yìn ikú rẹ̀ sọ ti di pàànà bí ọ̀bà sílẹ̀ ayé mọ́nu nítorí tó bá wá sílé ayé yẹ kó ní àmọ́ mọ́ èmi gan mọ fún ṣéètì dání lọ́wọ́ ní káírò mo ti fún lọ́wọ́ mo pàdé ẹ̀ ní ó kó sọ bẹ́ẹ̀. kí lànà ìdíwà fẹ́ sọ fáàkùlù kàmàkọ́ọ̀lá àlẹ́ abudu asọ́ọ́lì ànẹ́bíwá ni èmi náà yà á sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹrú sí ọlọ́run ẹni rere nì nígbà tí wọ́n fẹ́ kó ba ọ̀rọ̀ tó náà sọ tó fi yọwọ́ yọsẹ̀ kúrò ní ọ̀rọ̀ àwọn alákòóbá ó sọ pé wàkúntù àléhùn ṣẹ̀yìdà máa dùn tó fi yìí ìwọ ànẹ́bí ìwọ ọlọ́run wàkúntù àléhùn ṣẹ̀yìdà máa dùn tó fi yìí mo wọn lọ́wọ́ àsìkò tí mo fi wà láàrin wọn tí mo fi ń ṣẹ̀mí fàlámátà fẹ́yìntà ni àgbà tó ti mímí kúrò láàrin wọn ń ta ń tàrọ kí bá a léyìn ìwọ lọmọ tí wọ́n ṣe o ìwọ àyà kúrán nìyẹn o ìwọ lọmọ tí wọ́n ṣe o so agasi pé ànábì ó padà wá sílé ayé mọ́lẹ́yìn ikú rẹ̀ kò sì mọ́tẹ́nì kankan dánwò mọ́lẹ́yìn ikú rẹ̀.